ẹ wá kí ló ń ṣẹlẹ̀ gan ní nàìjíríà kí ló ń ṣẹlẹ̀ gangan tẹ́ ẹ̀ ń rú òfin ẹ ókè ó gba tẹ́láǹtì sínú ilé ó dẹ̀ jẹ́ lówó fine bí ò bá fún ẹ gbé lọ ságọ́ ọlọ́pàá tàbí kó pọ́ ọlọ́pàá tí kò mọ bó ṣe máa sanwó fún ẹ ẹ wo ohun tó ṣẹlẹ̀ fídíò kan ni mo fẹ́ fi wọ̀n yìí torí pé tẹ́láǹtì rẹ̀ jẹ́ ní forty three thousand naira ó dẹ̀ tú ajá sílẹ̀ ẹ dákun ṣe tí ajá bá wà bù jẹ ṣé yẹn ló fẹ́ sanwó ẹ̀ padà ẹ̀yin alágbára ayé ẹ rọra mi ò mọ tó ṣẹlẹ̀ mi ìmọ̀rú èèyàn tó jẹ́ ẹ̀ ṣùgbọ́n ẹ rọra àwọn nǹkan wà tẹ́ lè fi ọwọ́ òfin tó àwọn nǹkan wà tẹ́ lè fọwọ́ òfin tó tí ò yẹ kẹ́ máa sí òfin láàrin ara yín lọ́wọ́ ara yín nígbà tó mú níìsín tó tú ajá lẹ̀ fún níìsín tájá bá ṣe léṣe tó bùjẹ yánmọ̀yánmọ́ jọ́ṣọ́ máa sanwó ilé ẹ̀ padà fún kódà gan inú ilé ẹ̀gẹ́ kò lè kó kúrò bẹ̀rẹ̀ wọ́n tó máa ní oṣù bíi mẹ́ta tó máa ní kó fún wọn ní quick notice kó tó di pé tó bá tó rí lé ló tó máa kó kúrò ẹ wá ń tú ajá sílẹ̀ torí pẹ́yìn lẹ nílé ẹ pẹ̀lẹ́ mo fẹ́ dogun mo nílé mo lọ́lá ibo làwọn tó nílé ńláńlá tán kọjú ti yín lọ ìbò náà wà lénìí àwọn náà ti kú tán ti fi ilẹ̀ ṣàṣobora gbogbo tí wọ́n ní wọn gbé lọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ní gbogbo ọlá tí wọ́n ní wọn gbé kankan kúrò nínú ẹ̀ ẹ jẹ́ ká máa ṣe dẹ́ẹ̀dẹ́ẹ́ ẹ jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ bá mi wo fídíò náà kó owó bó ṣe tú ajá bí lánàá ọdún ṣe tú ajá sílẹ̀ nítorí owó kí nítorí forty three thousand naira ó dẹ̀ tú ajá sílẹ̀ bí forty five ní ó tú ajá sílẹ̀ fún tẹ́nàntì ẹ̀ tájá bá bùjẹ́ tó kú kọ́ this is so sad and very bad i'm i'm not in support of this rubbish one you must be arrested wo fídíò náà. you are calling the money stop that i recommend stop it. Ha! Hey! Hey! This man, eh? Warrior! Kill that dog! Yes! Kill that dog when they disturb person for this compound. Good! Eh? Why would they receive, release dog to bite somebody? Eh? What kind of nonsense is that? Eh? What kind of nonsense is that? use the dog bite someone? Eh? kind of nonsense is this?